confesse ni. ṣeré ọ̀kan ṣeré ọ̀kan. ìlànà ọ̀la yìí hundred percent ni. islami àti ẹ pé dina sirantali mustakim de ẹ ká máa ṣe sórí ọ̀gá. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ṣé ò wá òkè ṣá ṣé o realize pé àwọn ọ̀rẹ́ mi ló bá fẹ́. ọ̀ṣẹ̀ lè gbọ́dọ̀ náà kí ló jẹ́ ẹ̀jẹ̀ tí mi sílẹ̀. ọkọ náà sì nìyẹn alájìnà dẹ̀ bàjẹ́. wo bó bèrè ṣe wá sọ̀rọ̀ sí wa àwa àtẹnu. How about I invite you over to our place? ìwọ ló ń jẹ iṣẹ́ ẹ̀gbọ́n mi àbí. ìwọ sọ fún mi pé láti ìgbà tó ti ń fẹ́ gbọ́n mi ò bóbìnrin mi sùn rí. kí ló ṣe náà obìnrin lé mi kiri báyẹn. irọ́ ẹ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ìwọ ló ń bá mi ṣẹ̀ṣẹ̀ orí ẹ̀ dàrú ìwọ ló lọ́nu ní. panupalu estate. What exactly is the problem? ẹ wo tí nǹkan tó bá fà tí ò bá bá lára mu fún lómi wà láàyè. bẹ́ẹ̀ náà kújọ́ mi jẹ́ náà. bí ọmọ mùsùlùmí ń yẹ pírẹ́tì parada joint ẹbí ò bá ní bóyá kẹ ẹ̀kọ́ lọ́mọ ni o. àbúrò ẹ tèmi kọ́ lọ́mọ. mo tún lè ní ju further information. owó ní wèrè èwo ló ṣì kí lọ lè mo fẹ́ disappear àbò lórí burúkú ọmọ wo disappear bí màá mú ìyá ẹ̀ ó ti yẹ bàbá yìí. as a matter of fact ó kàn bójú wa jẹ́ káàkiri ni. thank you